some ginger in my system. Give me some stew. Yeah. I'm just a singer, we no send them. Give me some stew. Yeah. Eboja wale mo feto Give me some stew. I got to pepper them, oh yeah yeah, pepper them, oh yeah yeah. I'm seeing things, eh. I'm feeling fly. Eh. I'm on top of the world, on top of the world, on top of my game, oh na na. I'm Yeah, that's You look beautiful. Yeah, um, yeah, my name is Val Oyiri. Uh, I'm an artist manager. Myself and my artist will have a, an interview for 4 p.m. Alright. So, recording or live? Live. Um, have yourself. Oh, um, please. Jojo, Jojo, Jojo, Jojo. she okay? Jojo. Help me with my car. Hi babe, what's up? Who is this? What? Where? Where's the place? Okay, okay. Okay, okay, I'm coming. Oh my god. Ka me na boy, me na tori me na foe. Ma worry, everything will be alright. You understand? Like pẹ̀lẹ́ mama. Chepo, hmm? Sure. Eh? Uh, babes, eh? See, still on still, you go still be that star wey you won't become. Oh. You understand? Last last, you go be star. Oh, but ní jẹ́ kí n jẹ́ bí báyìí. Kí ni nǹkan tó mọ ìfẹ́ tí mi ò ṣe fún? ní orúkọ jésù olúwa wa àmín àmín àmín orúkọ jésù. mímọ́ mímọ́ mímọ́ sọlọ́dúnmáre ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀ mímọ́ mímọ́ mímọ́ sọlọ́dúnmáre. ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ ó ní ìṣẹ́gun làwa nìyí Jésù àbánidárò ọ̀rọ̀ rẹ mú lawa niyi jesu abani daro re mu nilara. takòlé shaguni, ni ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o jọba lọ olúwa máa jọba lọ olúwa máa jọba lọ olúwa máa jọba lọ. Olúwa máa jọba lọ Olúwa ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye Olúwa. lẹ́wà mi èmi sí olúwa mi ẹ̀sùn mi olúwa o àwọn ọmọ tí o fi dá mi lọ́lá rè. kí ló tún ṣẹlẹ̀. tí kì í ní fi ṣe tí mo fi prophesy sí gbèsè ayé àwọn ọmọ. dúdúdúdú ìta tí wàá ṣe tẹ́lẹ̀ kọ́ látẹ̀ kan. ṣé bí morning devotion nìyẹn ó máa ń da tóbi bá jí lára kó máa sọ àsọtẹ́lẹ̀ rere sí ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ afúnṣọ́ ni wọn olúwa fi wá ṣọ́ wọn ni ó dẹ̀ dandan ká dẹ̀ ṣe nǹkan tó lọ́wọ́ ní ká ṣe nígbèsí ayé wọn láti máa ṣàtúntẹ́lẹ̀ rere sí ìgbésí ayé wọn. ẹ ẹ breakfast ṣé kò tí ì tó jẹ ni wákàtí mẹ́ta la fi gbà tó. jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. àmín. àmín și ea, mi-e mă că tine probleme. àwọn obìnrin olùkọ́ lè é àgọ́ ẹ fẹ́ mú sí ìwé èèyàn kan ẹ wá mú ojú ìlú tí nǹkan kan bí action bá ṣẹlẹ̀ ẹ kọ́ mú piu ẹ bẹ̀rẹ̀ piu ẹ bẹ̀rẹ̀ piu piu piu má tètè lera wọn ẹ fi ẹ̀dọ́gbọ́n máa waste time yìí. Eh? ọ̀tọ̀ lẹ́yìn ṣe máa kọ́kọ́ forí dá lá ìwọ́n kọ́ mo bá sọ̀rọ̀ ni tèmi nìkan mo wà nílé ni mo gbé òde wú jòjò jòjò jòjò lẹ́wà. Ah, hmm, ẹ má bínú kí lẹ sọ. but kí ló dé tó ń ṣe báyìí ẹ kí ló káàtì interest ẹ tó tó yẹn lórí fóònù tí tí tí mò ń bẹ sọ láti ẹ̀kọ́ tó dà mí lò. mi ọ̀rẹ́ mi ni. kí ló ṣe wọ́n. wọ́n wà ní Disney. so. I just wish I could. join them abi. yeah. kò sí wàhálà. I uh, will see what we can do about it. I'll talk to your dad. But what? Will imagine this thing now? Èmi àti dáàdi ẹ̀ à ń rò pé bóyá ká lọ ṣe wedding anniversary wa ní Dubai. Bóyá ká kó kó yín dání. <laughs> Oh, thank you, Dad. You are the best mom in the whole world. Sure, oh, yeah. really? Oh, Ashin, <laughs> mm, at welcome. least because Mogoke Dubai too is very beautiful. So interesting, interesting. Uh-uh, so I must I should go to the Soba. Of course, of course. So ọ̀rọ̀ tí mo sọ lọ. you ẹ gbé fóònù lẹ́kọ̀ọ́ àti ìṣòro, ajá ti jọ ṣàgbé. Ó lè kí o, kí ni gbogbo kí ni Instagram fi tẹ̀ ṣe ìkọjẹ́ kẹrẹ ayé ti ní family. Mo náà wọn náà wọ́n ṣe soap. Where have I gone wrong raising these children? Ṣé tèmi ètò abàmì bá ló máa jẹ́ kí n jẹ̀bi lórí àwọn ọmọ yìí nítorí ọ̀nà? Ṣé màmí me, I would just tell you, say, make you just relax your mind, make you just cool down, everything could be alright. All of my back so last, last. She understand. Hmm? Mama, how are you? Hello there. Hey, Um, meet uh, Valentine Yuri, um, manager uh, Jojo. Uh, Papi, good afternoon. good afternoon. Eh, papi ẹ dẹ kú ọ̀rọ̀ ọmọ hmm? eh, mami eh, still on still as a matter dey be eh. me i just make i just a creep walk. dey go mami I go call you ṣẹgbọn ma pín in hmm, everything ma wa alright ṣẹgbọn hmm? star girl. mo oh. ti ń gbádùn eh, star eh, still on still mama ẹ má wọ ẹ má pè é ọlọ́run má kó so pause ẹ ti mú bí náà. we shall do we shall ṣé mánéjà ọmọ mi náà ni. ẹ òun ni valentine va. Mm. òkè ah, ó sì máa ní kí rọra ń bá tí wọn náà fẹ́ kí rọra ṣùgbọ́n ara fi ṣíbí ọbẹ̀ ńlá máa fi fún mi lóúnjẹ kò make sense na ṣíbí ọbẹ̀ kọ́ ṣíbí tablespoon lélẹ̀. She, ṣé ìwé kan jẹun She, ẹ̀ ṣé èmi tí mo sọ pé mo ṣe ṣíbí ọbẹ̀ kọ́ ló ń fún mi lóúnjẹ àbẹ́yìn ìwé ṣe máa ń ṣe báyìí ṣé mi ò rí kan tí mò ń sọ ni tí bá máa léèyàn pariwo èèyàn pariwo ẹ bá máa problem Me, ò like it. Me, me, me, ò like it. My mom, mom, mom, the fight, tó bá tọ́ mo mo mo mo kàn wọ́ọ̀rì ẹ̀. ó láti kọ ibi ìyá ó lè yàn fún mi ẹ máa fún mi problem ó sọ fún mi pé mo mo mo mo lẹ ẹni pé ó fún mi sí bàbá ẹ fún mi lóúnjẹ kí ni ẹ̀rọ ọ̀gbìn kí ni ẹ̀rọ ọ̀gbìn. ọgá mo máa fọ́ká ìyá ẹ̀ kọ́ ṣe é má ṣe báyìí má ṣe báyìí tó lọ náà má fọ ọkọ mi máa dojú ẹ máa fún ẹ lọ́sẹ̀ má ṣe Something inside of me keeps me keeping on. Something inside of me tells me not to throw in the towel. Baby, listen, listen. Don't let them tell you what you're missing. I know you have it in you. I know you'll do it for you. ọjọ́ tí wọ́n pè mí na mo dé hospital wọ́n sọ pé mi lè rí wọn jẹ́ kí n rí wọn ló wà ní intensive care ìdúró mo pe nọ́mbà ẹ̀ owó ringring kò gbé ọtọ́ tó dọ́jọ́ kejì mo tún lọ síbẹ̀ wọ́n á sọ fún mi pé wọ́n ti refine like I don't understand wọ́n ti refine wọ́n kà ah, ọ̀rẹ́ mi ò ní nọ́mbà yín lọ ká ní mo ní nọ́mbà yín lọ mo máa tètè pè pé àwọn mi alpha bá kí ló ń ṣẹlẹ̀ wọ́n á dìsáì pé kí n wá sílé kí n ti máa wá sílé màá ní tí máa bá yàn ní wọ́n ti ní ẹ̀sìn níbi báyìí ló ṣẹlẹ̀ sí i didn't know what happened i'm sorry. ìfẹ́ lọ sí gbogbo abẹ́ ló ní ká gbé wá sílẹ̀. ẹni tó bá sick ó ó ní láti wà lọ́sibítù ni ó ní ìkẹ́ ẹ̀ náà kí nìkan tó ń ṣẹlẹ̀. abẹ́ ni àwọn olè wà lọ́sibítù gbogbo ayé má bàa máa rẹ̀ sí. bó ó ní láti explanation kan ní láti wà mí understand bí mo ṣe fẹ́. wọ́n fi tọ́ wọn qui nous chez les bambes, qui nous chez les bonbons. fura náà nígbà tọmọ mi ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nrọ́wọ́nrọ́. I believe that I will rise whenever I fall. I believe say Baba God could soon pick my call. I know that I can win. I know they bobo you. I know they bobo you. I know you know that I can't win. I know they ji sorrow. I know they ji sorrow, ji sorrow. Stop it! Kí ni gbogbo rọ́bìṣì? Nígbà wo ìbọ̀rọ̀ ti báyìí? Àwọn ọmọ mi kọ́ ló ṣé kìí ṣe ọmọ mi rèé? will wo ni wọn náà bẹ̀rẹ̀ sí lórí láyà àti ṣerú orin tí àwọn like eh, ọmọ tuntun kò máa wá tí máa jẹun tí wọ́n pé tí wọ́n gẹ́gẹ́gẹ́gẹ́. ẹ shut up. wọ́n tún wá ń jẹun ṣé ẹ́kítì kan jẹ ní kẹ́ máa sọ̀rọ̀ tẹ́ bá ń jẹun. àbúrò kọrin o tún wá ṣèṣe fún ṣé ìwọ ò lè sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣe yìí. kí ló ṣe kí ló ṣe orin tó ń kọ náà kò ń ṣe orin tí ò dáa ó lóun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ayé òun máa dáa o ìdí orin tóun kọ yìí o òun aṣoríire ń bẹ o wọn á dọ́mọ àmúyọkùn fáwọn òbí òun o ó wò dẹ̀ ní dísòrò àwọn ayé ó yẹ kẹtẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́mọ tí ó kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé bó ṣe tutù tẹ́lẹ̀ yẹn ló dání láì jẹ́ pa bímọ tó mọ mi tó nílé sọ̀rọ̀ láàrin èrò Ọlọ́run dẹ̀ ti gbàkóso nìyẹn àdúrà mi ti ń gbà lórí ẹ̀ ó ti di pé ó ti ń sọ̀rọ̀ láàrin gbogbo èèyàn ẹ wá ní gbogbo ah, ẹ má pa òun wọn lẹ́nu ẹ má. Ah ibi anáwọ́dẹ́jì sọ̀rọ̀. ẹ mú òkè tí mo bá pẹ́. tí bá sọ àwọ̀ ọ̀dẹ̀. gángan dìde. sọ́dọ̀ àwọn gbogbo ẹ̀rọ dákẹ́. wo tí bàbá sọ̀rọ̀ bá domi sí ẹ lára. ẹ má da omi ẹ má da omi lù violence ni violence ni dábàá da omi lù ọmọ domestic violence. àgbàgbọ́ wọn wọn understand kan kò sense now. ẹ eh, gbọ́dọ̀ ṣé jòjò lẹ́wà mi rèé tèmi ni. inú ah, rẹ lọ jí. ìyàwó arúgbó lọ sí àgbẹ̀. ẹ wo tẹ bá ti jẹun tó ẹ má wọrí tẹ bá ti jẹun tó kẹlẹ kọ́nu yàrá yín ó fẹ́ tà I'll join you guys. ọ̀nà tí mo rìn tó bá ti mo rìn so wàá bá mi dáná òbí tè kó tó bá ti try bí mo bá mi lọ sí ah. plate ó mọ̀ máa. kọ́dà rẹ̀ mm. gbé gbé gbé gbé. sleeping all day see. ò sí. Mm, mm, mm, kò sí actually i was i was um, i was writing a song so mo wá mo gba bẹ̀sùn lọ. ẹ kí ló yí ẹ oh um, <laughs> sorry um, um, actually mo mo máa ń lo dusty powder tí má ti dá wà ní mo kọ́ I use it on some Ah, mi ò kàn gbúrò ẹ látàárọ̀ ni mo ní kí n wá wò ẹ. àjọ hmm? òkè <laughs> babe hmm? sorry dad. clown all right <laughs> yeah. good night. yeah thank you. I need some ginger in my system. Give me some stew, yeah. I'm just a singer, we no send them. Give me some stew, yeah. Eboja wọlé mo fẹ́ Give me some stew. I got yeah. to pepper them. Oh, yeah, yeah. Ó mà ṣe o. Ìbá má dẹ̀ jẹ́ jòjò lẹ́wà ọmọ mi. Tábà dẹ̀ ń sọ ń sìn, iye ò ní já wí, iye ò ní já sọ. Ìwọ Ọlọ́run, má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ yìí. Má jẹ́ ń jẹ̀bi. Jojo, everyone is here. Are you ready to talk now? Daddy. Mommy. I'm sorry. Huh? Yeah, sorry. Oh. Mo mọ̀ pé mo ti dójú tì I know I've disappointed you and I've betrayed your trust in me. I never knew, like, I never knew anything. Val didn't tell me anything. Val? Who is Val? A manager. Oh. Still. Still. I got stewed up because nǹkan ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi each time tí bá ti lọ fún audition tí mo padà wálé tí wọ́n mú mi I was way too frustrated and I couldn't handle it anymore. Don't tell me the story. They welcome. It's okay. Everything will be fine with time, with persistence and hard work. we will get there. Trust me. Shake it up, everyone.

irọ́ ni mo pa jọ sọ fún mi báwo ni mo ṣe máa fi owó rán ọmọ níléèwé tó ọmọ máa jáde pẹ̀lú good grade tó dẹ̀ máa sọ fún òun lòún fẹ́ kọ orin náà ni orí kọ yìí. Ah, ah, orí kọ ah, ó kọ ẹ̀ kókó old attitude problem ni ìtìjú ló dẹ̀ fà. ìtìjú àbí stage fright. At attitude at stage fright ìtìjú náà ni gbogbo èlédè Yorùbá ó work hand in hand ni. ẹ má tanra yín orin kíkọ kì í ṣọ̀nà ọmọ ẹ kì í ṣọ̀nà ẹ̀. ó wà nílé o nǹkan bá ti dákọ̀ fún ètò àlẹ́ tẹ̀lé o. ṣé màá wá sọ̀rọ̀ màá sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ àbí màá wà nínú ilé mi mi ì ní lè sọ sínú mi síta. kò sẹ́ni tó ní ẹ má sọ̀rọ̀. ó máa tó yé yín á tó yé oyin. into rẹ ló ṣe see you're just this close to your break I need you to hang in there. Oh, understand. True. Anytime tí máa lọ fún any performance I yẹ pé èèyàn tó wà bẹ́ẹ̀ there are more than two people mo mo máa fi jẹ́ my knees get weak and I I I don't understand mo dey máa prepare a kidney. àánú ti dé stage tó yẹ pé popsi gan ti ń jèrè ọ̀rọ̀ lára mi it's frustrating. jòjò lẹ́wà Lillian Abike. Something inside of me keeps me keeping on. Something inside of me tells me not to throw in the towel. Baby, listen, listen. Don't let them tell you what you're missing. I know you have it in you. I know you'll do it for you. Our voices. The grace that brought me here will take me there. say na juju the way i too dey carry your matter for head o i con dey look like mumu 'cause i know you no dey carry my matter for head o. Ever since you come around, if I no go lie, I no get myself oh. Sleep no dey even come for night unless I dey your bed on top your chest oh. Like play, like play. You're taking me away. Dinner, somewhere far away. Are, are you here to stay? I won't finish it. Cause so come me so way. You're not planning to stay. Amazing! Wow! Um, Is this you really singing? Yeah. Hey! my jojo hey. mo ti pọ̀. you know what eh? To bá ti dé studio exactly bó ṣe kọ́ ẹ̀ bó ṣe máa kọ́ nìyẹn please just make sure you deliver it the same way i'm sure you're gonna do it okay i can't let's go. glad you liked it that was come on come on let's go let's go let's go. Mm-hmm, thank you. wow all right kill them oh. give them give them <laughs> so so. just keep on keeping on. I know the faith is more than what I see. If I just let the do is yeah. If I just hold my peace, the grace that brought me here will take me there. no, not again now. Uh, why are you missing your lines, eh? I, I, I can't do this. What do you mean you can't babe, do this again? Babe, what do you babe, mean? can. Uh ah, -uh. Bro, bro, take it easy, okay? Uh, I think I'm easy now. Val in the building. Everything's chill. Take a chilly pill, bro. Come on. Hey, pretty. Wow. Smash up Joe. How are you there? I'm fine, yourself. you, Mm, well, that's quite harsh. Okay, I am Val Ohiri by name viral for short? My, my name is Jojo Lewa. Oh, you mean um, your first name is Jojo and your last name is Lewa? <laughs> That's what I'm talking about. That's the big smile I've been waiting for. Um, my name is Jojo Lewa Katzin Martins. Wow, such a pretty name. <laughs> Yeah. kòtísà kòtísà kòtísà ló wá bò ó. gbẹ ń lọ dáadáa o bẹ́ẹ̀ wọlé náà wù ẹ́ bẹ́ẹ̀ ti dàrú báyìí. ẹ ìtumọ̀ máa bẹ̀rẹ̀ máa fi yọ sí jọ. stage fright I don't even know what name to call it actually. okay okay see um, this is what we can do why don't you just give me your phone give me your phone. I'm going to dial my number now. I'm calling myself already. So, okay, here, I'll give you a call. All right? All right. Babes, you are good. Don't let anybody tell you otherwise, okay? High five, darling. bye, Bro, good Thanks. Don't let anybody tell you otherwise. You're good. All right? Now you have become sick quickly, but okay. then I get one message now when come Okay, okay, no, I'll, I'll, I'll it tonight. Go. Mm, all right. How's it going? I got a cut. I love you so very much. Cause your love strengthens me all the way. And even when I'm lonely, you keep my company. Oh, I love you so very much. Okay, that's for you, the talents. Take our non talents. Kawa join. us, it? You know, so let's go. I love you so very much. Cause your love strengthens me all the way. And even when I'm lonely, you keep my company. Oh, oh I love you so very much. <laughs> You should be clapping for me. I made that oh, sense. sorry. <laughs> Jojo, you're such a talent. You've got a very beautiful voice, and God has blessed you with a very wonderful stature. But I need to share your stagecraft because in here going to problem. You know? I, I know. Um, sorry. Lóòótọ́ lóòótọ́, alone. But even if kéèyàn alone, come on mọ̀rin I Àìmọ̀rin kọ ìtìjú ńlá I mean, there's one thing I expect from you. By the time you find yourself on that stage, I don't expect you to see anybody. If possible, tó she ṣeé shut your eyes and see nobody see just yourself ìwọ nìkan ni kò ríra ẹ lórí stage here. feel it from within you'll be able to give out your best. I, I these things are not as it, they are not easy the way you're sounding all oh, difficult and I've been trying. Well, I know. But you have to find a way around it. You know, nǹkan tí ò easy, I mean, kò sí nǹkan tó manage your gbọ́n you know. Hmm? No, I do I smoke. You don't, you don't smoke? Like, why? Because I don't smoke. Well, wait. I don't understand. Like, you don't... Oh, I think I, I know where the problem is coming from. Let me show you something. Everybody don't share more hope. Everybody don't celebrate them. Why? Because they think they've got confidence. They think they are good. They think they are the best. But guess what? One dog, one city. Yeah, they all do this. They even do things stronger than this. Why? Just so they can build their confidence. Hmm? Surely, any it's So somehow you just have, have to find a way to do it. <laughs> No. <laughs> my boyfriend is also an artist and he sings with confidence and he doesn't smoke <laughs> moreover they say smokers are liable to die young lie a big fat lie so let me tell you something your boyfriend is lying to you you've gone on platform mm -mm, mm -mm. i'm married i'm because tó buy the artist ni tó lè perform could see, tí ó ṣe smoke she understand and i mean saying that you know smokers are liable to die young look at me i've been smoking for almost 20 years am i not still alive very much alive so baby you have to do something about yourself you need to wake up I, I don't think I have to drink or smoke to do, to do the best. No, it, I, I, I, I think I think you're such a bad influence. Can I just take my leave? Thank you. Okay, nǹkan tó wọ ìpòsò Instagram. Túndé àbí nǹkan tí mo náà wò ló wà nínú. ọmọ wo wọ́n sáré ìzà náà. mo ní kò yí máa mu sìgá nílé mo wọnú tọ́lẹ̀tì ẹ̀ ń sìn mo dẹ̀ rí i pé òórùn èéfín ti bo everywhere òórùn sìgá kí ló ń ṣẹlẹ̀ náà ìwọ náà gbọ́ nǹkan tó sọ nísìnyí oní tọ́ílẹ̀tì tọ́ílẹ̀tì mo ti fa sìgá náà mi ò fa nínú ilé ẹ̀. na still the same thing na mo sọ fún ẹ tẹ́lẹ̀ o lè máa mu sìgá nínú ilé mi i no like am. my friend stop this stop this thing na wetin wetin be this now. guy you wan beat me. màá nù ẹ màá nù ẹ ọ̀gá màá nù ẹ i no like am i don tell you say i no like am. èmi mo kọjá èmi tí mo wá sínú ilé ẹ. abeg abeg. guy comot jọ comot jọ where my charger. kind rub you down. ọ̀gbẹ́ni adex. ṣáà irú nonsense wò lélẹ̀ náà ọ̀ bọ́ ìṣá gbogbo neighbor kun face fi everything gan ah. Hey, what's up now? No. What no, no, no, it's not what you think. Seriously. Serious, serious. No, no, no. It, one, it's one, fine. No, one... no, no, it's fine. It's fine. Calm down now. What? Babe, ló ṣe é. kò sí nǹkan kan. kò sí nǹkan kan. Ah, ok <clears throat> wo ọlọ́run ló tẹ̀ gbé ẹ wá orin kan wà tí mad gan but reading mo yẹn ò wá tẹ kò tẹ wá sórí and I trust you can help me. wọ wọ nǹkan tó ń ṣe lé ń bá jẹ́ òṣọmọ ẹ̀ mo music tí n tó ń not in the mood for music Ah, ah ti yé mi. why don't ọkùnrin ṣe máa ń kí ni géènì wọn gangan kí ni nǹkan tó máa ń géènì irọ́ tó máa ń pa. ọkùnrin ò ń parọ́ o bọ̀rẹ́ ọ̀ṣà bóyá irọ́ súná. kí ló ń jẹ́ ìwò tún ni irọ́ súná. afisẹ̀ni ọlá ló sọ ó ní tọkùnrin bá lọ́ọ̀bù obìnrin gan ó lè parọ́ fún tí ó bá fẹ́ bírèkì àtẹ. eléyìí ń ṣe ọ̀rọ̀ súná ọ̀rọ̀ kí ọkùnrin máa fa igbó kó máa mú igbó kó máa. igbó sorry mm. igbó pariwo igbó igbó weed smoke. ìyẹn ò dáa o like ó deep gan kò dára tó bá lọ pa obìnrin yẹn ńkọ́ jọ ta ló wá mú gbó o. kò rí ìdíjẹ́ bọ̀dì náà tó mú gbó náà bẹ́ẹ̀ yẹn. àwa láì yan wà tó mú gbó. Ah, ah. kò sẹ́ni tó fa gbó gbé wàhálẹ̀ tí kò rí dá sọ̀rọ̀ kí ló ló ṣẹlẹ̀ sórí tó fẹ́ kọ. kò ṣọ́ọ̀kù fẹ́ sọ tó ń fa gbó yìí. a ní kò sẹ́ni tó ń fa gbó. má bínú Ah. kò dáa kí wọn máa fa so o. Eh, talk about your music. Gbémisọ́lá háyà mi Gbémisọ́lá Gbémisọ́lá háyà mi Gbémisọ́lá káráyé lè mọ̀ pé ìwọ láyà mi. orí pé níbi bẹ̀yẹn òun. mo rí bẹ́ẹ̀ mo gbé go, wọ́n yẹn kó five star cheat but kọ́ tẹ́mi rò ní pé o mọ̀ pé bóyá ikọ̀ yẹn it's cool it's mm-hmm. nice but. Mm -hmm um, um, over restricted to some categories of people like tí obìnrin bá fẹ́ kọ́ báwo ló ṣe máa kọ́. ọkọ mi very simple i focus níbi aya. ok tí èèyàn tí kò ní ọkọ tí kò ní aya tí kò ní boyfriend tí kò ní girlfriend tó bá fẹ́ kọ́ báwo ló ṣe máa kọ́. ìyẹn náà simple I fi ìyẹ́ ẹ̀sẹ̀ àbí bàbẹ́ àbí kó fà àbúrò àbí ẹ̀gbọ́n sí. o wa ok. nǹkan tẹ́mi rò ni pé why why don't you use some kind of something divine like Oluwa. Divine. And like Oluwa tí everybody máa lè relate mọ́ tí both young old obìnrin ọkùnrin everybody máa lè kọ. Eh. Like like. Gbémisọ́lá Ọlọ́run Gbémisọ́lá Gbémisọ́lá Ọlọ́run Gbémisọ́lá káráyé lè mọ̀ pé wọ́n lọ́ọ́ bá mi káwọn ènìyàn kan rí mi rírẹ̀ ayọ̀ gbémi sọlá ọlọ́run gbémi sọlá. Oh, eh? eh, hmm. ọ̀pọ̀ ọ̀lọ́. so ma change it so ma make sense. ẹ ọlọ́run gbémi sọlá rẹ. bùbọ̀ mú bọ̀. so mood dey ọtí to change pẹ̀lú ọlọ́run tó gbé ẹ sọlá. i think i have to just i will i will be back. má wàá rí mo ń bọ̀ sọ. Ah, Papa Dabo, I'm seeing things, eh. I came to tell you that I'm sorry about the other time. It's okay, you don't have to be sorry. And that I'm ready and willing to learn anything. Good girl. That's what I'm talking about. Where do we start from? Yeah, skill ball does exist. Wow. So proud of you, you know. I don't know. Um, you should pick one for yourself. Just anyone. Okay, put it in your mouth. Yeah, like that. Yeah, good. Yeah, good. Like that. Okay, so I'm going to spark now no, don't worry, don't be scared. I'm going mm. to spark now, and all you need to do is just to drag. When you drag, it sustains the light, okay? Mm? Okay, let's um. Mm -hmm. Mm-hmm, mm-hmm, mm-hmm. Okay, all of them, yeah. This is it. Gòkè ò sí nílé o ó lọ studio. studio studio wo ni. ó bẹ̀rẹ̀ nìyẹn mi ò mọ ṣé mo máa ń bá yín lọ studio tẹ́lẹ̀ ni. no never mind. kind of drink is this? <clears throat> Oh my god, Oh my god, Oh my god! Dziodzio! Don't even dare. Please, let's do this. Look at you, <laughs> My God. You see that, bro? Cheers. I'm on top of the world, on top of the world, on top of my game. Oh, nana. I'm seeing things, eh. I'm feeling fly, eh. I'm on top of the world, on top of the world, on top of the game. <laughs> oh my God, Jojo, you surprised me. Jeez, come on, baby. I'm so proud of you. Man, you found your voice. 56. Still up, still up, drink up, drink up. Oh, that is how you are. Whoa. Killing tomorrow today. Shy on the music. Seriously? How you work on the music? If you learn, you go know. If you also, you go pay. That is how we do this. Oh. I need some ginger in my system. Oh, yeah. Give me some stew, yeah. I'm just a singer when I send them. Oh. Give me some stew, yeah. Egg, but I want them. Oh, fat, oh, oh. Give me some stew. I must to pepper them, oh, them, oh. I'm seeing things, eh. I'm feeling fly. Jojo. Mm. <sighs> Oh, God. My headache's good. Hello? Mm. Hello. I I want to believe you're a little better now, right? Mm. Okay, okay. Um, I'm better. Like, more, I don't even know how I'm feeling. It's like being my leg is high, as if, as if, no, as if, as if my leg cannot touch the ground. And as if I should, like we I should just be flying. And I don't know, it's like, it's like something just entered me. And everything just, just doing zigzag, zigzag, zigzag like that. Um, I'm confused about something here because the last thing I remember was I stepped out and I came back the next thing you're all happy. Wait, Jojo, did you by any means Drink from my cup. Yeah, I did. <laughs> no wonder. <coughs> Babes, you stewed up. <coughs> it's not stew. It's your drink. <laughs> Anyways. I, I, I want to believe you're, you're better now, right? Hmm. It's doing zigzag. <laughs> it's doing you zigzag. It's doing you one kind. it <laughs> will be fine, okay? Yeah. <laughs> Sorry, nísìnyí tèmi àti ẹ ti jọ collabo. Má worry. Àlùbáríkà lójú. Eh, one more thing. Kò sí nǹkan téèyàn ṣe tó kọjá Ọlọ́run. You understand? so you náà kò fi ṣàdúrà no wow. i'm a i'm a i'm a right good one take care. Baby, who's that? <sighs> well, nah, one of my talents. So oh. Ah. this babe name now, nah, Jojo. Jojo, we get Ojojo. Hey God, if you hear this girl voice, if you hear Jojo voice, she did sing like a bird. Are you serious? If this girl sing, Paris, mm. I swear, your grandmama could wake up. Wow. Oh God. See, eh, the day when I spot her, they sing for inside studio. I just did. I can't. I turned down the looks, eh, man. What kind of voice are they ears so we like angel? Mm -hmm. But you know, within I spot straight now. i sport better money. shey you know the best wey me i be na my own job me no get talent i know that one but me i know how to sport talent and when i sport am na money i dey sport so because i dey push am so eh. Mm-hmm. my account sef eh, the e dey you know. o jawo wọlé yìí lọ kí ló sọ papa you say you go bring two come for me now. me that i wanted to tell you that ibi tí ẹ ń pa mí. má gbìyànjú wa o ah. no má no má gbìyànjú wa má gbìyànjú wa Paris má gbé mi lọ France. France kọ Milan ni. Eh, eh, má gbé mi lọ France. Milan ni ó dà ṣe bó ló máa ra pizza o. wọn ò tí ì ṣí àbí mo dẹ̀ gbàgbé náà ni. o ṣẹ̀ṣẹ̀ ń sọ tó ń sọ àmọ́ nígbà tó ti di pé o get pizza mi mm. hmm? màá sọ di. ẹ gbọ́dọ̀ wọn ní ilé tán. go away I got gist for you babe. Jojo baba gist for you babe. Hey make I bust your brain make I bust your brain you know that man man tó fún ẹ card yeah. ṣé you know say that man oh. CEO forest streams ni. forest forest stream. same old baby face you don't blow oh cheers. Hey! Yeah. hey I don't blow me that eh. make she don blow you don't blow scatter i won't lie. this, this, this. As I did like this, and it flew on top of. Whoa, just, like my baby is going to. No, I'm fine. you sure? Yeah. pẹ̀lú bọ̀sán mo ti pe fóònù ọ̀gá ẹ̀ gbé fóònù fún ṣọ́wọ́n rẹ̀ ẹ̀ dẹ̀ndé apá dẹ̀ndé abeg I go need your help for my house o oh. my toilet e be like say e don block if I flush e no dey go through. I don't, uh, ah, they, you don't fake him have to all born, na your work now. I beg if you come my house now, because before before I go say I want to go studio, please make you meet somebody for house. It's a matter of Johnson a problem. Mm. Okay, okay. I would expect you. Okay. you in, man? Yeah. some ginger in my system. Give me some stew. Yeah. I'm just a singer, we no send them. Give me some stew. Give me some stew. I got to pepper them, oh yeah, yeah. Pepper them, oh, I'm seeing things, eh. I'm feeling fly, eh. I'm on top of the world, on top of the world. Jojo. Chodiji. Welcome. Chodiji. Say, um, <clears throat> Jojo. You know I love you, right? See. You see, all this TOing level, you adopted it from me. Yes, A minimal encourager, but you need to slow down on your codeine diet. toilet to block ẹ but na pe one man gbogbo wa check ẹ. mo ní láti rí nǹkan tó kó jáde nínú toilet to block it. empty tabs of different cups why now even me where you augment this matter from where you dey you missed me say i dey stew up you understand. As you can't join the chill level so now, you need to slow down things. See, see, I know this this hurts, but it's the bitter truth. I love you past make I watch you, make you go for because don't worry about the letter. if matter get worse, man, I go blame myself now. She don't understand. Yeah. I'm sorry. Uh, uh, see, I know this hurts, okay? I, uh, I'm actually sorry. Hmm? mi me lè máa wò ẹ́ báyẹn you understand because tọ́rọ̀ bá délẹ̀ tán at the end of the day What you mean, ní gbà mọ́ I will blame myself for, for everything you get. Yeah, I'm sorry. It's okay, darling. You know I love you, right? Hmm? what you do. Sleeping with your talents. Really? So you're cheating on this with a bag of bones? Huh? Look at me. for me now, Wumi. Say something. No, no, no, no, no. I thought you were different. But obviously you are all the same. You are nothing but a low-life wimp. That is what you are. So kato tó ń Sleeping with little, little girls, all in the name of music, really? I can explain. Explain what? Kí ló Leonard, lẹ́nu ẹ̀ Explain what? You know what? Don't touch. Don't touch. Don't touch me! that's what I'm interested in. And um, I would love you. To, I would love to sign to my record label, if you don't mind. As in, as in, sign. Oh yeah. Oh my god! Oh my god! Thank you very much. Thank you very much. Oh and um, I think you need a car and um, a PA. As you, you, you're gonna, you're gonna give me a car. Yeah, sure. Oh my God, I have a car! I have a car! Thank you, thank you so think you said post. I have a gun right now. I told you I have it being Um, do you have any of your songs that you can, you know? Yeah, we have them. We, we, we have, a, a, lot of we have a lot of them. In lots of it. I mean, I mean, just just name it. Okay, can you just go ahead and um, just give me, you know, a freestyle and let me. You know, yeah, yeah, that, yeah, yeah. yeah, she, can't, she can't, she can't. Yeah, yeah, baby. Yeah. All right. I can. Okay. Are you okay? Yeah, yeah. Yeah, she's okay. She, um, yes. Oh, sorry. Uh, uh, uh, I, was thinking I, I, I need to use the restroom. Do you mind? Oh yeah, uh, she's she's been complaining about um, running stomach when okay. coming in. Just, just one minute. Yeah, I'm sure the reception. I mean, she lead you to the restroom. Ah, okay. Easy. Yeah. Yeah, um, she's been, since she, she's wanted to probably ease herself since, I mean, she's just like that. Yeah. that's fine. Thank you, I really appreciate it. Give me some yeah. I got to pepper them, oh yeah, yeah. Pepper them, oh yeah, yeah. I'm seeing things, eh. I'm feeling fly. Eh. I'm on top of the world, on top of the world, on top of my game, oh na na. I'm seeing things, eh. I'm feeling fly still. Yeah. I'm on top of the world, on top of the world, on top of my game. Oh, nah. na. Yeah. Baby, don't go that way. My love, my far away, oh, far away, oh, oh yeah, yeah. You don't need no ganja to ginger. Huh. No big poly way go make you hammer, rara. Ajato Obama sonu, koni gba feri online. Baby, oh, listen to me, don't mess up your life. I need some ginger in my system. Oh, yeah. <clears throat> you ready now, right? Yeah. Okay. Believe it. If I just keep on keeping on, I know the faith is more than what I see. If I just let go. If I just hold my peace, the grace that brought me here will take me there. The voice inside my head tells me I can make it. If only, if only, if only I believe. Oh, mom's Book it, testing, testing. I need some ginger in my system. Give me some stew, yeah. I'm just a singer, we no send them. Give me some stew, yeah. Ẹgbọ́jà wọlé mo feto. tọ̀ wò. Give me some stew. I got to pepper them, oh yeah, yeah. Pepper them, oh yeah, yeah. I'm seeing things, eh. I'm feeling fly. I'm on top of the world, on top of the world, on top of my game. Oh, nana. I'm seeing things. Eh. I'm feeling fly. still. I'm on top of the world, on top of the world, on top of my game. Oh, nana. Baby, don't go that way. My love, my far away. Oh, far away. Oh, oh yeah, yeah. You don't need no ganja to ginger. No be holy way go make you hammer. Ajá tó bá máa sọnù, kò ní gbọ́ fèrè ọ̀làdẹ̀ no no no. Baby listen to me, don't mess up your life. I need some ginger in my system, oh yeah. Need some stew, yeah. I'm just a singer when no send them, oh no no. Need some stew, yeah. Ẹgbọ́njẹ wọlé mo fẹ́ tán wo, oh, yeah. Need some stew, yeah. I got to pepper them, oh yeah yeah. pepper them oh, yeah, yeah. I'm seeing things, eh. I'm feeling fly. Eh. I'm on top of the world, on top of the world, on top of the Ó tá a bá yẹ, ìyá ayé. Dájú sí ni bá máa bọ̀ see gbajamale everywhere ní ti àwọn mix still everywhere eyín àbá ah, òsì tì mí fọwọ́ bẹ́ẹ̀ àbá òsì ẹ̀rọ here goes. Ah! Ah! Ai, mas é... Ai, tia. Ah, I'm sorry. Oh. should have confided in me. What did bá mi sọ̀rọ̀ ṣé mi ni Mom, bá yín Like I should have spoken to you. Mom, what difference would it have made? Gbogbo nǹkan tá a bá ṣe ló máa bá yín lára mu. Tá a bá ṣe léyìí, ó bá yín mu. Tá a bá ṣe yẹn, ẹ support So how would I have known that I was wrong? How? Look at me. I'm a mess already. Just because I wanted to get there. a called you. I lost it. My so-called voice. I lost it. Even Oruko family were. I lost it. I have lost everything. Just because I wanted to get there, I lost everything, even before getting there. <laughs> Bíbélì ní tọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísinmi. Mo tọ́ wọn. Wọ́n ní ààyè ọmọdé ni wèrè dì sí. Pàṣán ìtọ́nà la máa fi lè jáde. Tẹ́ bá ń bá wọn wí kò mí pé ẹ kórìíra wọn. Uh, thank you very much. All right. Give us hope. People. Ẹ kí ló wá ṣe nílùú? Kò pops, mo kàn ní kí wá check Jojo ni. Kò yé ẹ, kò yé mo ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló wá ṣe ń lé mi ṣọmọ pápá àyàn ni ẹ you are a fool apààyàn ni ẹ. papi wetin you dey talk no no understand now papi wey jojo i don't understand. ó bà yí ọmọ mi jẹ́ tán ó bà yí ọmọ mi jẹ́. ojú ẹ̀wọ̀n máa ṣe nǹkan burúkú kan yìí ẹ. wẹ́ẹ̀ jojo wẹ́ẹ̀ jojo. wẹ́ẹ̀ jẹ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n nǹkan tó ṣe wọ́n tún lọ́wọ́ mi can you imagine. Eh, eh, see guy abeg let me talk to papi i no understand wetin dey happen. what where jojo dey No, they ask that kind of question now. What's happened? I am going to deal with you. Where, where where? I said I am going to deal with you. Ìwọ ṣe nǹkan tó tó yìí. Ṣé wàá pé mo wọ̀ ní wo wàárí? Wàárí kà kọ́mọ́. I said I'm wàárí. Abirami yẹ bí ẹ̀jọ̀. Just wait there. Boss, no, no, see, I'm not going to under arrest. You're under arrest. Eh? Eh? You are under arrest. Mr. Man, follow me. Yeah. Wait, wait. Oga, let's go. Follow me. Guy, guy, let's go. Let's go. Let's go. Let's go. I'm feeling to feel sick. That is ah. you. I heard him. You should do something. That is a madman. I can't know him now. It's how. Science students pull shell. Trauma dollar to codino. Your regret is elodino. Yeah. Still up, still up. Drink up, drink up. Oh, that is how you are. Killing tomorrow today. Shy up on the music, oh. I work on the music, oh. If you learn, you go know. If you hustle, you go pay. That is how we do.